sí a ó lẹ̀ sígbà ìwà wo ni ó lọ sàn ju pé kápógun ló pọba ìlọrin àfọ̀njá lógún pààrẹ àfọ̀njá sí ẹ wo ohun tí kò wá gbà nínú ọ̀tẹ̀ ìgbà tí wọ́n tún wọn ká ní ọ̀yọ́ àkọ́kọ́ tán wọ́n tún fẹ́ fogun kólẹ̀ yorùbá pátápátá ọpẹ́lọpẹ́ ọmọ ogun ìbàdàn tó dìde wípé kí n la bóyá gbogbo yorùbá ni fúlàní ìbá lásán kọ́ bá a bá ń gbóríyìn fún ìbàdàn. wọ́n ti tayọ òmù àrán wọ́n rékọjá ọ̀fà wọ́n gbógun dé sí òṣogbo òròkì gbogbo alákìkanjú ogun ìbàdàn ló dìde ogunlogun tí jogun jálumi àwọn ọmọ ogun ìbàdàn ló jagun náà lájàṣẹ tí wọ́n kí fúlàní wọ̀. èdè àìyedè tí ń bẹ láàrin yorùbá lásán kọ́ àólẹ̀ ló sọ̀rọ̀ ìbínú kó tó kú kó tó lọ ó fi yorùbá ṣépè gidi èpè ọ̀hún ní ń ja yorùbá ó tọ́ láti ré pé ọ̀hún dà sí gbó ọmọ aládé ló fọwọ́ rọgí ìgbàgbé ìtàn ó bínú kọjú sílà oòrùn àgbáyé ó ní bí yorùbá bá rán mọ níṣẹ́ kó mọ́ màbọ̀ tó ní láárí wá ó ní bó bá tọ́ kí wọ́n fẹnu kò kéde wọn máa takora wọn ìgbà tó kọjú sí gúúsù ó tún fi wọ́n ṣépè tó yàtọ̀ ó tó bá ń ṣe yorùbá ni wọ́n máa gbàgbọ́ ó ní bí wọ́n bá lẹ́ni tí ń sòótọ́ tó bá fẹ́ kú nítorí tiwọn kò ní jẹ́ nǹkan kan lójú wọn ó ní awuyewuye ò ní parẹ́ nílẹ̀ yorùbá bó ti ń ṣépè ló ń sàmì èpè ìgbà ó ní bí yorùbá bá ń roko kó gbàgbé àdá ó ní bó bá fojú kàn aṣọ ọmọ onílé ni kó fi tọrẹ ó ní wọn ò ní pọ́ńtàgbàlagbà ń wí ó ṣe tó tó ó fi tàbàlá èṣù. ìhà ó ní bí yorùbá bá ń bára wọn ṣọ̀rẹ́ kò ní í dénú ó ní kí wọ́n máa gbé tìfura tìfura ni ó ní bó bá ti kù dẹ̀dẹ̀ kẹ́nu wọn ó kò ó ní kó yọrí sí dàrúdàpọ̀. ilé tó bọ́ sí igbá ìwà ló gbé ó ṣígbá ó bojú wọ̀run fìrí ó ránṣẹ́ síkú ikú dáhùn ó sì mú lọ sálákejì èpè tó fi yorùbá ṣẹ́ ń bẹ èpè tó ń fi ja Yorùbá bẹ nílẹ̀ tó ń jà wọ́n ó tọ́ kárí ipò dànù bàbá Láńrewájú Adépọ̀jù ọpọlọ yóò kú níjọba láéláé gbogbogbà tí ẹ bá sì wà láyé ẹ ní fi réderéde rádaràda ẹ ní fi lólé ayé o mo kí gbogbo ojú tó ń wò mí kárí ayé mo kí lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà nínú eléyìí mo kí wa káàbọ̀ sórí ètò yorùbá nation now láti ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn mo kí wa pé a káàbọ̀ pẹ̀lú ìbànújẹ́ ni mo fẹ́ fi ṣe fídíò tí mo fẹ́ ṣe lénìí torí wípé ibi tí ọ̀rọ̀ yorùbá ń lọ yìí kò yé mi mọ́ ibi tọ́rọ̀ yorùbá ń lọ kò yé mi mọ́ kí ló dé bá a ṣe ṣe a pè ní ọ̀wẹ̀ ọ̀rọ̀ náà ti padà láàrú ó ti padà ní àáró nínú ọ̀wẹ̀ lèmi pè tẹ́lẹ̀ àmọ́ mo ti padà di àáró báyìí hmm. a ṣe lọ́rọ̀ aṣọ lọ́rọ̀ apá ní ẹ̀nà alọ̀ ní alọ̀ àmọ́ n tó yani lẹ́nu ni pé àwọn èèyàn wá sáfà kékọrí wọn nílá àwọn ò ní gbọ́ àwọn ò ní gbà. a padà wá sọ yorùbá nation a sọ di two faction bí àwọn tí yóò nítìrì ṣe ń tután lẹ́nu làwọn tí wọ́n support bàbá bájí akíntóyè àti csi làwọn náà ń tu iná lẹ́nu níbo ni ká yà sí kí ló ṣẹlẹ̀ nígbà wo lè lédùkú àtọ̀tẹ̀ ìgbà wo ló fẹ́ parí nígbà wo gan la fẹ́ jókòó plan ń tá a fẹ́ ṣe mo sọ sọ sọ mo kékéké mo yányányán àmọ́ mo rí pé kàkà kó sàn lára ọmọ ìyá jẹ́ ó túbọ̀ ń fọmọ ẹ̀gbóbìnrin ni apá kìíní ni fídíò tẹ́ fẹ́ wò yìí tó bá dọ̀la màá tún gbé apá kejì wá àwọn ẹni yìí tá a fẹ́ gbé fídíò wọn wá kẹ́ wò yìí ẹni bá mọ̀ wọn ẹ bá wa pè wọ́n yorùbá ní tí a bá ro dídùn fọ̀n á họra dé egun kí wọ́n ṣe sùúrù kí wọ́n má ro dúdùn fọ̀n kí wọ́n jọ̀kan ṣe sùúrù kí yorùbá lè rọ́nà lọ àṣàṣì olóṣèlú ẹ má jẹ́ kó mú wá lẹ̀ yorùbá ìfiniṣẹ́rú yìí ti tó láì kò jẹ́ hey òyìnbó kan ní there is fire on the mountain and there is no one to be called iná ń jó lórí òkè kò sẹ́ni tá a lè pe pé kó wá bá wa paná ohun tó ní kálukú wá ṣe yìí we are sitting on the keg of gunpowder if it, it finally explodes kò ní dá o ẹ jẹ́ àjẹbù rẹ o. E kílè máa tahùn sí eléyìí kítọ̀ òun náà máa dá lóhùn dọ́wọ́ la fẹ́ ṣe yẹn gbà mo ti sọ sọ sọ sọ sọ bẹ́ẹ̀ bá rẹ́ni bọ́dì tó bá ń bú ẹnìkan yẹn fọwọ́ lẹ́rán ẹ máa wò ẹ má tó dá lóhùn mọ́ ṣé n tó ṣẹlẹ̀ yìí ṣó dáa bá ń gbé fídíò yẹn sí kẹ́yìn náà kọ́ńtẹ́ bá rí sí láyọ̀. mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé àti lókè òkun mo kí wa tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí wa tológun tológun mo kí wa wípé a kú àsìkò yìí o èmi ọmọ yín náà ni àbúrò yín àrólé bàbá tẹ́ntẹ́n olú ọba lọ́la jp ẹ̀ eh, mo ti dé ẹ̀yin tèmi mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ mi gbogbo ọmọ yorùbá mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ mi ẹ ṣí ẹ prógrámù yìí èmi ò ní ka any message kankan ní orí ibi ohun tí mo fẹ́ deliver fáwọn ọmọ Yorùbá òun ni mo fẹ́ follow ẹ̀yin ọmọ Yorùbá ó ti tó àkókò láti wípé ká bára wọ sòótọ́ ọ̀rọ̀ ó ti tó àkókò kí àwọn kan má máa gbé káwọn kan má máa gbà pé múgùn ni wá ó ti tó àkókò láti jẹ́ ká mọ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ ìsọnù àti àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tí ẹ lè máa tẹ̀lé tẹ̀lé máa gbọ́rọ̀ lẹ́nu wọn. àsìkò ti tó láti jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé Yorùbá nation tí a gbé lọ́wọ́ yìí kì í ṣe fún àwọn ọ̀dàlẹ̀ a lè fún àwọn ènìyàn ìkà a ò lè fún wọn ní agbára àbí láǹfààní láti da ìrìn àjò yìí fún wa ó ti ṣe díẹ̀ ó ti tó bí ọjọ́ bíi méjì mẹ́ta tí a ti wà lẹ́nu ọ̀rọ̀ Yorùbá nation yìí oríṣiríṣi ló ti ń jáde lọ́tún lọ́sì lọ́tún lọ́sì lórí ọ̀rọ̀ pé a fẹ́ gba omi omi ìdẹ̀ra ilẹ̀ Yorùbá ẹ̀yin tèmi mo ní mo fẹ́ tú àṣírí fún yín lọ́jọ́ tòní mi ò bá yín ṣe mi ò ṣeré rárá o iṣẹ́ tí àwọn tí iṣẹ́ tí alálẹ̀ ilẹ̀ Yorùbá gbélé mi lọ́wọ́ ni mò ń ṣe o eléyìí tún yàtọ̀ sí pé bóyá bet èmi gẹ́gẹ́ bíi pé a jọ wà nínú ìrìn àjò Yorùbá nation yìí mo wá fẹ́ bá yín sọ̀rọ̀ mo fẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation tí a gbé lọ́wọ́ yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá wa bọ̀ látẹ̀yìnwá mo ti mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tí a jọ ń ṣe struggle yìí mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ tí a jọ ń jáde lọ sí rálì tí a jọ ń lọ tí a jọ ń dé tí a jọ ń ṣiṣẹ́ fún ilẹ̀ bàbá wa mo kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé ojú òní tì yín ojú òní ti ẹnìkọ̀ọ̀kan wa gbogbo ẹ̀yin tí ẹ gbé ọ̀rọ̀ Yorùbá nation tí ẹ gbé lọ́wọ́ tí ì ṣe torí ohun tí ẹ máa jẹ àbí tí ẹ máa jẹ tó jẹ́ wípé àjọ fẹ́ jà fún orílẹ̀-èdè bàbá wa orílẹ̀-èdè náà lè wá dé o kí Ọlọ́run Elédùmarè bẹ̀rẹ̀ sí ní sọ fún gbogbo wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí ẹ̀yin tèmi àṣírí ìyá onítìrí òun ni mo fẹ́ bẹ́ fún yín àṣírí ìyá onítìrí òun ni mo fẹ́ bẹ́ fún yín ó ti dójú ẹ̀ ó ti dójú ẹ̀ ó ti dójú ẹ̀ a gbọ́dọ̀ ṣíṣọ lójú eégún <laughs> ah, ìyá onítìrí ẹ gbìyànjú gan o iṣẹ́ tí wọ́n rán yín fún ilẹ̀ Yorùbá ẹ bá mi sọ fún àwọn tó rán yín wípé ẹ kéré láti jẹ ibi tí mo ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi nìyẹn àwọn tó rán yín níṣẹ́ sínú ìrìn àjò yorùbá nation yìí tí àṣírí wọn ti tú sí mi lọ́wọ́ tí mo máa bẹ fún gbogbo ọmọ yorùbá lọ́jọ́ tòní ẹ kọ́ bá mi sọ fún wọn láti wákàtí yìí ẹ sọ fún wọn wípé ìdè yín oògùn yín gbogbo nǹkan tẹ́ ń lò ó ti bàjẹ́ lórí ọmọ yorùbá lọ́jọ́ tòní èmi àrólé ọmọ bàbá tẹ̀tẹ̀ ni mo sọ bẹ́ẹ̀ o olúmọ ọba lọ́la jp kí ọlọ́run kó san fún mi gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ mi lórí ọ̀rọ̀ yorùbá nation ẹ̀yin náà ẹ ṣàdúrà àti yín o lẹ́yìn tẹ̀ ń wò mí yìí ìyá onítìrí mo ní oògùn tẹ́ ẹ gbà pé ẹ̀ ń lò tí ẹ fi ń bá àwa ọ̀dọ́ ọmọ yorùbá sọ̀rọ̀ ẹ sọ fún ẹ ẹ sọ fún ẹni tó ṣe fún yín wípé ìdè náà ti já lórí ọmọ yorùbá lónìí àwọn tó wá rán yín níṣẹ́ yẹn pé kẹ́ ẹ máa bọ̀ lọ́dọ̀ wa kẹ wá máa gbé ọmọ Yorùbá ní mugun kẹ máa gbé ọmọ Yorùbá ní mugun tí wọ́n ní ìrìn àjò tí ò yẹ kó ju ìṣẹ́jú méjì tí wọ́n ní kí ẹ bá wa fi ọgbọ̀n kẹ bá wa fi ogúnjọ́ ọjọ́ kí ẹ bá wa fi rìn sódà kẹ lè tì wá kẹ lè ba ìrìn àjò yẹn jẹ́ títí da 2023 twenty three tó fi máa dìbò àṣírí yín ti tú mo ń ṣe rìhásà fún yín lọ́wọ́ ni o mo kọ mo sì ń mo bá yín ṣeré díẹ̀ ni o mo máa mo máa tú sí yín lójú nsìn torí pé ó ti dójú ẹ̀ odidi ẹ̀mí ilẹ̀ Yorùbá òun lẹ fi ń ṣeré ẹ̀ ń fi ẹ̀mí ẹ̀mí ọmọ Yorùbá ẹ̀ fi ń ta jọ́kà torí pé ẹ̀ ń wò pé mugun ni wá kọ́ à ń ṣe mugun a kì í ṣe mugun ìyá onítìrí kí tó kí tó ti ẹnu bọ̀rọ̀ kí tó ti ẹnu bọ̀rọ̀ mo kọ́ fẹ́ bá yín mo fẹ́ mo kọ́ fẹ́ bá yín mo fẹ́ mo kọ́ fẹ́ bá yín mo fẹ́ bá yín fọwọ́ ra lójú náà kí tó gbà sí yín lójú kí tó kí tó tú sí yín lójú torí pé ó ti ó ti dójú ẹ̀ ẹ wá gbé sọ̀rọ̀sọ̀rọ̀ ìsọnù kan ó lóun ajákùnrin ṣáájákùnrin tiẹ̀ ní sọ́rí ó ní òun queen kinní kan òun queen of kinní kan kí ló jẹ́ bẹ́ẹ̀ ẹ wá da ajá síta. Si ẹni kí gbogbo wọn máa gbó ẹ̀dá àwọn ajá síta ẹni kí gbogbo wọn kọ́ máa gbó kọ́ máa gbó kiri ó tó jẹ́ ó ti tó gẹ́ gbogbo àwọn tẹ́ ẹ dẹ síta tẹ́ ẹ dẹ síta tẹ́ ẹ ní kọ́ máa against the struggle wa gbogbo yín gbogbo yín àṣírí yín ti tú ẹ̀yin tèmi mo ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni o mi ò tí ì débi tí mò ń lọ rárá mo kàn ní kí kí kí kọ́kọ́ ṣe ìrora máa tú sí wọn lójú díẹ̀díẹ̀ bẹ́yẹn torí pé wọ́n wọ́n wọ́n fi pé àwa ọ̀dẹ̀ lọ́mọ Yorùbá bẹ́ẹ̀ à kì í ṣọ̀dẹ̀ ṣùgbọ́n ibi tó gbà wọlé òun la ṣe fún wọn ní respect ṣùgbọ́n àṣírí yẹn wá tún sìn wípé wọ́n rán wọn níṣẹ́ ni ẹ̀yin tèmi tí n bá ní iná ń jó lórí omi ẹni lọ bẹ́ẹ̀rù ẹ̀ wá o ẹni lọ bẹ̀rù ẹ̀ wá. mo máa bu eérú mo máa bù fún yín iná tó ń jó lórí omi tí mo sọ ẹ̀yin tèmi ó ti tó àkókò láti bẹ itọ́ sí ojú àwọn aráabí láti tutọ́ sí wọn lójú ó ti tó àkókò láti fi ẹnu wọn gbolẹ̀ àtàwọn ajá sọ̀rọ̀sọ̀rọ̀ tí wọ́n pera wọn ní queen of kinní kan nìmẹ́ tó gbádélé wọn lórí tó wọ́n á sọra wọn ní pàtàkì lórí social media aláàfẹ́ jà ká gba ìran wa kúrò lóko ẹrú aláàfẹ́ aláàfẹ́ gbòmìnira ẹ wá sọ Yorùbá nation ẹ wá ń dé ẹ wá ń dádé ẹ ń dé queen ó bá tiẹ̀ jẹ́ pé ọ̀nà tẹ́ ẹ dádé ọ̀hún sí ọ̀nà tó lè yẹ yín ni ẹ lọ ń dí adé orí bàtà pa ajá dádé orí bàtà pé wọ́n tu apẹ̀rẹ̀ dérí ajá apẹ̀rẹ̀ ń bẹ lórí apẹ̀rẹ̀ lẹ́gbẹ́ lérí tẹ̀ ń pè ní queen kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ fẹ́ ti ẹ fẹ́ ti gbogbo ọmọ Yorùbá ẹ fẹ́ tì wọ́n bọnú omi ẹ fẹ́ kí èdè wo yíra wa ẹ fẹ́ da èdè àìyedè sí wa lára ẹ̀yin tèmi mò ń mẹ́yẹ bọ̀ lápò ẹ mọ̀ mí dáadáa tí n bá fẹ́ tú tí n bá fẹ́ jáde mo máa ń jáde tán ni o mo rẹ́kẹ́ láti ọjọ́ yìí ìdí tí mo dẹ̀ fi rẹ́kẹ́ mo máa sọ fún yín ìdí tí mo fi jáde tí mo fi bẹ́tọ́ sójú wọn mo máa sọ fún yín o màá jẹ́ kẹ́ ẹ mọ̀ torí pé ajá òkì dédé ń gbó láì jẹ́ pé ó rí nǹkan ṣùgbọ́n ìgbókùgbó ni ajá tí wọ́n ń gbó ó ní ọlọ́run ló rán òun níṣẹ́ ọlọ́run kọ́ ló rán ẹ ń ṣẹ́ o ìyá onítìrí sátánì ló gbéṣẹ́ rán ẹ ìyá onítìrí ọlọ́run kọ́ ló rán ẹ níṣẹ́ sátánì ló gbéṣẹ́ rán ẹ láti wá da ìrìn àjò yìí láti wá bomi àlàáfíà yorùbá nation láti wá bàjẹ́ òun jà òun sọ wípé ẹ ọdún yìí ni ọdún yìí ni ọdún yìí ló gbọ́dọ̀ jẹ́ ọdún yìí ló gbọ́dọ̀ jẹ́ àwọn ò sọ pé ọdún yìí kọ́ ló gbọ́dọ̀ jẹ́ ẹ̀ gbogbo setup tó ti tó ti tò sílẹ̀ fún bàbá wo lóye Sunday Igboho gbogbo ẹ̀ ni mo máa tú láṣìírí fún gbogbo ọmọ Yorùbá lọ́jọ́ tòní tí wọ́n máa gbọ́ ah, ṣèbó o ti setup o ti ṣe setup ẹ ṣùgbọ́n Ọlọ́run Elédùmarè ó ti ìrìn àjò yìí ó ti ṣe pé torí pé tí ò bá ṣe ìrìn àjò yìí pé ni ọjọ́ tí wọ́n lọ ká ọmọ Adéyẹmọ mọ́lé ọjọ́ náà ló ti yẹ kó ti gbẹ̀mí bàbá yẹn dẹ́ni ìrìn àjò yẹn bá ṣe wẹ́lo irú ẹ̀yà àníri ìwọ tó ṣẹ̀ ń tó tó jáde tó ń sìn tó wá rún àwọn ajá tó wọ́n pera wọn ní queen of ajá tó ní kó máa da ìrìn àjò ọmọ Yorùbá rú wọ́n wá ṣe wọ́n wá jòkóó wọ́n jọra wọn lójú wọ́n máa ṣẹnu yánmọ yànmọ ṣàkàṣàkà wọ́n máa ṣẹnu yànmọtì yànmọtì yànmọtì ẹnu rèé kéǹgbé kéǹgbé bí ẹni tó ẹnu tó ti àkàrà kéǹgbé bọ̀ ẹ wá fẹ́ máa da ìrìn àjò irú ó ti tó àkókò èmi àrólé baba tẹ́ntẹ́n mo fẹ́ bẹ́ tọ́ sí yín lójú mo fẹ́ bẹ́ ìtọ́ sí yín lójú wọn ò ń ṣe nǹkan bẹ́ẹ̀ ṣe ń ṣe yìí ẹ mọyì ẹ̀mí tó ti sùn ẹ mọyì ẹ̀mí tó ti lọ tá bá gbé ní b ẹ gbé ní c ẹ gbé ní d ẹ gbé ní z ẹ̀yin tèmi mò ń sọ fún yín ọ̀rọ̀ ń gùn mí bẹ́ẹ̀ nínú ń bí mi ṣùgbọ́n mo máa fi ẹ̀lẹ̀ tó fún yín kẹba lè gbádùn mi ní ti ìrọ̀lẹ́ yìí mo máa fi ẹ̀lẹ̀ tó fún yín kí ẹ bá lè rí àṣírí tí mo fẹ́ bẹ́ fún yín mo máa fi ẹ̀lẹ̀ tẹ́ fún mo máa fi ẹ̀lẹ̀ tó fún yín kẹ́ bá lè mọ bí gangan tí mò ń lọ ìdí tí mo fi jáde ìdí tí mo fi ń bẹ́tọ́ sójú àwọn ará bí itọ́ ni mò ń bẹ́ sí wọn lójú o itọ́ gidi ni mò ń bẹ́ sí wọn lójú torí pé àṣírí wọn ti tú sí mi lọ́wọ́ òun ni mo ṣe lo language yẹn ohun tí mo lè lò nìyẹn ó ṣeé ṣe tó bá jẹ́ pé a ríra lójúkojú ó ṣeé ṣe ká tún wá nǹkan míì ṣe fún ara wa tá a fi máa mọ̀ pé inú jọ ń bí wa ṣùgbọ́n ohun tí wọ́n ń lò lèmi náà lò wọ́n á jòkóó á jòkóó yànmọ́tí yànmọ́tí abẹ́sí tutọ́ a máa sọ oríṣiríṣi a máa sọ oríṣiríṣi a máa sọ oríṣiríṣi ó fi ń da ìrìn àjò irú ohun lèmi náà fi jòkóó ń sìn tí mo fi ń bẹ́tọ̀ yẹn padà sí wọn lójú ẹ̀yin tèmi ó láwọn voice note kan tí mo máa gbé yín lọ mo máa gbé yín débẹ̀ mo ti sọ fún yín anybody tó bá sọ ọ̀rọ̀ kò bá kò gbé lórí ibi àwọn titi àwọn ti yorùbá nation gbọgbọgbọ á tún máa dá padà fún yín so mi ò need láti kà nǹkan tẹ́ bá kọ síbí àwọn ọmọ yorùbá tó jẹ́ ọmọ ọkọ wọ́n máa reply yín padà ní ní ìlọ́pọ̀ ìlọ́pọ̀ ohun tẹ́ bá sọ ń bí wọ́n máa máa reply yín padà ni èmi ò need láti kà nǹkan tẹ́ fẹ́ tẹ́ kọ síbí ohun tí mo fẹ́ deliver mo máa deliver fún yín àṣírí ìyá onítìrí tú lórí ọ̀rọ̀ yorùbá nation ẹ̀ àṣírí ẹ̀ ti tú àti mọ mission ẹ̀ lórí ìrìn àjò yìí ẹ̀ tún rí lẹ́yìn lẹ́yìn tó a tún jáde tó bá tún wá jáde àṣírí ẹ̀ ti tú gbogbo eléyìí tó ń sọ tẹ́lẹ̀ gbogbo gbogbo paparazzi gbogbo tó ń ṣe tẹ́lẹ̀ ó ti tú ẹ̀yin tèmi ẹ mú yín débẹ̀ ó láwọn voice note ẹ̀ kan tí mo sọ fún yín pé ó ti dẹ ọdẹ ọdẹ sílẹ̀ fún bàbá wo lóyè ẹ̀yin tèmi tó bá ti ní tó bá ti ní ajá onítìrí kankan tẹ́ bá ti rí lórí social tẹ́ bá ti rí lórí péjì mi ẹ bá mi máa kó bò wọ́n ẹni ajá onítìrí tẹ́ bá ti rí ní orí ibí ẹ máa kó fún wọn torí ajá wọn pọ̀ díẹ̀ àwọn òun dẹ̀ ni àwọn tó gbéṣẹ́ àwọn tó gbéṣẹ́ rán wọn náà ni náà jọ wà ẹ máa kó fún wọn ṣe lórí yín yí ni màá tutọ́ sí yín lójú now mo fẹ́ kẹ́ gbọ́ voice ibi voice note yìí mo ti kọ́kọ́ máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ibi voice note yìí ẹ farabalẹ̀ kẹ́kọ́ gbọ́ tẹ́ bá ti gbọ́ mo tún máa fún yín láwọn àwọn voice note díẹ̀ díẹ̀ wà níbi tí mo kọ́ máa fún yín tẹ́ máa kọ́ gbọ́ tẹ́ bá ti wá gbọ́ voice note yẹn mo ṣẹ̀ máa wá tú àṣírí ọ̀rọ̀ yẹn fún yín ẹ pe àwọn èèyàn wọlé eléyìí ò ṣe ṣeréṣeré ẹ mọ̀ mí dáadáa ẹ mọ̀ mí ẹ mọ̀ mí mi déédéé ń jáde mo máa ń sọ fún yín ẹ̀ẹ̀kan tí bá ti jáde sà má lẹ́jíìtì ni ó ti tó eléyìí tí ìyá onítìrí gbé àwọn èèyàn wa tó gbé àwọn èèyàn mi ní mugun ó ti tó ó ti tó mugun yẹn ti tó à ń ṣọ̀dẹ̀ aláfẹ́ kúrò ní oko ẹrú ẹnìkan tún dìde ó tún fẹ́ pèsè oko ẹrú mìíràn sílẹ̀ mìíràn sílẹ̀ fún wa ó tún fẹ́ gbé wọ oko ẹrú mìíràn à irọ́ ó ṣèwọ̀ ìyá onítìrí ọmọ Yorùbá ò fẹ́ ọmọ àwọn ọmọ Yorùbá ṣọpọ ó máa ń sọ ọ̀rọ̀ pé ọmọ Yorùbá àwọn ọ̀dọ́ ló ní kí n máa nìṣó àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ò fẹ́ ọmọ àṣírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ o onítìrí ìyàwó MKO bàbá wa MKO Abíọ́lá àṣírí yín ti tú mo máa tẹ̀ sí yín lójú àti pọ́n yín lé àti ṣoríṣiríṣi ṣùgbọ́n ẹ̀ pọ́nra yín lé ẹ tí ò bá dẹ̀ pọ́nra ẹ̀ lé àbùkù ló máa padà kàn ẹ̀ pọ́nra yín lé rárá tẹ bá dẹ̀ máa jù mí tẹ bá yọ èjì yín tẹ bá tẹ ẹ̀ tí lè mọ boyfriend ẹ̀ tí lè ní boyfriend tẹ bá yọ èjì yín kúrò ní èjì mi ẹ̀ tí lè sọ pé ẹ mọkùnrin ìyẹn ọmọ Yorùbá mo mẹ́yẹ́ bọ̀ lápò o ẹ máa gbọ́ winiwini o. àwọn ètò báyìí tó báyìí tó báyìí ti ṣe ètò báyìí tó báyìí ti ṣe bóyá ẹ lè wá ṣe rálì tó bá wù yín. òṣìṣẹ́ gbọ́. èmi á àtàtì declaration mọ̀ so that a lè kọ́ yín ní security òní lè ní agbára lórí yín òní lè ṣe yín ní ìjàmbá àti kọ́ fẹ́ sọ kọ́ fẹ́ pa ọ̀tá yín dànù àní lè gbà fún wọn àní gbà. òmí ọmọ kan tó ṣẹlẹ̀ oníkálukú wọn ní ìwọ ọkọ wọn wọ́n ṣàbẹ̀rẹ̀ sí pìdí csi pẹ̀lú oríṣiríṣi wọ́n á sọ pé ṣé mo mọ̀ àwọn ìjọba yìí wọ́n sọ báyìí wọ́n á ṣàwọn oríṣiríṣi wá èmi náà dẹ̀ sọ fún ọ pé kò rí bẹ́ẹ̀ báyìí ni báyìí ni báyìí eléyìí kò rí bẹ́ẹ̀ báyìí ni báyìí ni báyìí ni tọ́ba tó ṣe eléyìí kò rí bẹ́ẹ̀ báyìí ni báyìí ni báyìí ni but àwa ń ọjọ́ àyè ọjọ́ àyè ọjọ́ pàtó wá di point kan mo ní à à lè yọjọ́ mọ́ o ọ̀gá má yọ̀ wá ó di dandan ọjọ́ ọmọ Yorùbá lọ ní twenty twenty two kò sí nǹkan tó máa yẹ o kò sí nǹkan tó máa yẹ láíláí wọn wá ń gbọrí yòókè fún yàn ṣé nǹkan tó ti fi sí orí àwọn dúdú àpapọ̀ gbogbo àwa dúdú láfíríkà ni ò pé ẹ bá fẹ́ ṣe. ẹ jọ nítorí àkókò mi nítorí àkókò mi mo máa mo máa kọ mo kọ máa brief yín nǹkan tí ìyá yẹn sọ torí àkókò mi torí tí mo fẹ́ bá èèyàn ọmọ Yorùbá sọ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràpò díẹ̀ ó yé yín now nǹkan tí mo fẹ́ kẹ́ ẹ gbọ́n bí ni wípé ìyá onítìrí ó lóun ti ṣètò pé báyìí báyìí báyìí ni pé kí bàbá máa bùn lé kó wá ṣe mega rally ṣé ń gbọ́rọ̀ mi báyà kí n dẹ̀ kẹ́ ẹ gbọ́ ibẹ̀ yẹn ó ní òun fẹ́ kí bàbá wálé kó wá ṣe kó wá ṣe mega rally so òun máa attach declaration mọ́ ṣé ń gbọ́rọ̀ mi ó ló máa attach declaration mọ́ now nígbà tó sọ yẹn tán ó wá ní ẹnìkan tún pé òun pé ó sọ pé ah pé mega rally yẹn lòún dúró de làwọn àwọn àwọn ìjọba location four one nine pé mega yẹn ni wọ́n dúró de bẹ́ẹ̀ dẹ̀rẹ́ ìjọba location four one nine òfin òfin fàyè gba self determination a lè ṣe ìkéde gẹ́gẹ́ báwọn ṣe ń dìbò tiwọn làwa náà lẹ́tọ̀ọ́ láti jáde lábẹ́ òfin now ó wá jẹ́ kó ẹlẹ́niyẹn wá jẹ́ kó yé òun pé à pé kẹ́kọ̀ọ́ jáde ni kọ́ bọ̀m̀báàdì yín kọ́ ń ṣe oríṣiríṣi nǹkan sí yín kọ́ ń kọ́ ṣe ẹ̀kọ́ ẹgbọ́ bẹ̀ yẹn ẹ jẹ́ ń fọwọ́dù ẹ̀ díẹ̀. èmi ò bí lè bínú pé ẹ máa lọ tàbí ẹ̀gbọ́n ṣé bí nàìjíríà náà nípa ìdìbò á lọ dìbò nàìjíríà yorùbá nation lè bí kankan lọ́wọ́ oníkàkú wà lọ́nà tiẹ̀ káwọn lọ dìbò tí wọ́n bọ̀ tí wọ́n pé wọ́n wẹ́lẹ́wẹ́lẹ́ tí ò ṣe ìyanu dẹ̀ ń ṣẹlẹ̀ ẹ̀ẹ́ ètò dẹ̀ ṣe pàtàkì jùlọ náà ní pé èmi ò béèrè pé kẹ́nikẹ́ni níta kó wá dìde àwa láíláí láíláí <laughs> ìgbà ṣé bí lẹ́nu jẹ́ mẹ́ta tó ń gbé lẹ́tà yẹn pápá lẹ́tà ẹ̀ẹ́mì UK wọn ò rẹ́kọ̀gbẹ́sì Yorùbá tó gbogbo ayé dà sẹ́yìn tí ẹ̀ gbẹ́ lọ́nà tó gbénú mi yes kan ọ̀rọ̀ tó sọ sínú lẹ́tà ó sọ pé ẹni olúwa mẹ́ ìjàmbá kò sí ẹ̀kẹ́ bí yorùbá tẹ̀ wá nu wọn tó tó rẹ kọ́gbẹ́ tí yorùbá yẹn bàbá kó jókòó sáàyè ọlọ́run kọ́gbẹ́ sí wa abátúwẹ̀ tó máa ṣe translation ẹni tó máa kà á abáṣà ṣe ṣe ṣe ṣe ṣe ìgbà tá a ṣáà máa ṣe ilẹ̀ ti ṣú làwọn onírọ̀ níṣẹ́ àlẹ́ onígbàgbà ajé yẹn máa jáde ó máa sọ̀kalẹ̀ ó sì kọ̀ọ̀kan tó máa yẹ ọlọ́ọ̀ta ṣe ìṣàánú fún wa yẹn náà ṣe títí. táwọn ọmọ ibi tọ́lọ̀ wá ṣoore dé ibi láti ẹ̀tún tí wọ́n sáré pé àwọn tó máa kà tó máa ṣe pé àwọn náà ló bá tún bá wọn kàn dé. ká má wọlé àwọn máa bá wọn kà ní french àjèjì ni wọn o ọ̀yọ́ ọmọ nàìjíríà o àjòjì tí wàá bá àjòjì tí wàá bá ó tí wàá bá ń ṣe declaration àjòjì ó wá ń ṣe declaration lórí Yorùbá nation àjòjì. ìkọ́ gbogbo àwọn orílẹ̀-èdè yẹn tó bá ń gbọ́ èdè wọn kó la fi kà á á tún yé wọn á nítumọ̀ pé ìdí tí Yorùbá Yorùbá ti dorílẹ̀-èdè. lórí irọ́ ni gbogbo ẹ. ẹsẹ̀kẹsẹ̀ adúgbòdì dájú ẹ̀kọ́ tó ní òun máa bá wa pín káàkiri West Africa bọ́ńdà kan gbogbo àmúlọ́lọ́hùn ìdágbò mo ní inú mi wá dùn bàbá ṣiṣẹ́ tí kì í lẹ́jọ́ gbogbo wa tá a wà àwọn sisters mi o àwọn brothers ó gbé wa kò sẹ́nu aṣááṣiṣẹ́ ni pé ojú ògbọ́dọ̀ tọmọ Yorùbá iṣẹ́ tọ́lọ̀ ọ̀rọ̀ wa ni aṣááṣe pé kí gbogbo àwọn mẹ́jọ yẹn kọ́ lè kà á tó táwọn bá ti kà á wá mú wọlé àwò tọ́ba ẹ̀ka lẹ́yọ̀ kọ̀ọ̀kan ìlú ìjọba kọ́kọ́ kà á kẹ́ ẹ̀ Yorùbá ọ̀dọ́ ohun tó bá tún kà á aṣáṣe títí kábíyèsí ọlọ́run òun ẹbí yẹn so ẹ rí pé ẹ pé ọkọ máa sọ pé ẹ̀wọ̀n aládùúgbò kí ẹ̀yọkọ nìyẹn àtúnṣe mi aṣọ wọn mẹ́jọ ni kí nìyẹn ó kọ́kọ́ fẹ́ bá ọ̀tá mi nínú jẹ́ pẹ̀lú tí wọ́n á gbọ́. ẹ máa gbọ́ ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí o ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ ẹni tó ti sẹ́tọ̀ pé kí olóyè máa bọ̀ ńlé ẹ tún wá gbọ́ nǹkan tó sọ nígbà tí olóyè ò wá tí wọn ò kó sínú tíráàpù yẹn ẹ máa gbọ́ nǹkan tó tún ó tún jáde again torí mo join voice note yẹn mọ́ra wọn ni ẹ máa gbọ́. ṣé ń gbọ́ ẹ máa gbọ́ o. àwọn àtúntà ìwádìí mẹ́ta rà ní láyé yẹn gan làwọn ti fẹ́ panu Yorùbá nation ṣe ń gbọ́. bóyá ilé ìpanu ẹ̀rọ ọ̀run ṣe ṣe lẹ́yìn ọkùnrin mẹ́ta yìí náà ẹni káwọn ọmọ tó kọ́lọ̀ ojú kan kọ́lọ̀ kí o sì kú ọ̀rẹ́ lọ pa ọmọ lọ́mọ dà. wọ́n ní ti fẹ́ àhóná oníkà ti lọ gan-an ó ní ṣé mo mọ̀ pé wọ́n ti gbé mẹ́mọ̀ jáde pé tí ọmọ Yorùbá ní ṣọba gba ìbọn lọ́wọ́ sójà bọ́lọ́pàá mo sì máa tú àṣírí fún yín o ẹ fọkàn balẹ̀ o ẹ̀yin ọmọ Yorùbá ọ̀rọ̀ bẹ́ẹ̀ tí mo fẹ́ bá yín sọ ẹ ṣe sùúrù ẹ máa gbọ́. èmi tí mo ti ẹ̀ bínú lánàá pé ẹ̀ CSI àṣọ́nà bí ṣe à mo ní ìwò CSI máa gbádùn àti ẹ̀kọ́ dáadáa ni CSI kẹ̀ ṣe tí òkú wa. ṣé ń gbọ́ ṣe ti gbọ́ ó dìfẹ́ǹdì ibẹ̀ yẹn torí pé CSI lòun ò lè wá torí wọ́n ti rí pé trap ni ọdẹ ni wọ́n tó sílẹ̀ bàbá ní òun wá ẹ ti gbọ́. ok now ẹ̀yin tèmi ẹ jẹ́ wá mú ọ̀rọ̀ yẹn kó lè yé yín torí wọ́n ní kéèyàn là á kó lè yé èèyàn ẹ ṣe ẹ̀yin tèmi now mo fẹ́ bẹ́ ọ̀rọ̀ lójú fún yín tí ẹ bá rántí information tó tẹ̀ mí lọ́wọ́ ó jẹ́ kó yé mi wípé wọ́n rán ìyàwó MKO abiola ìyá onítìrí wọ́n rán wá láti wá pa iná Yorùbá nation ni wọ́n rán ìyàwó MKO abiola wá sínú ìrìn àjò yìí láti ìrìn àjò tí ò yẹ kó gbà wá lọ́gbọ̀n ìṣẹ́jú òun fẹ́ rìn káàṣì wà nínú two years three years four years ṣẹ́rí nínú ọ̀rọ̀ ẹ̀kọ́ ń bì í ó lóun ti ṣètò sílẹ̀ kó tó di pé àgbà Yorùbá nation wọ́n máa kọ́kọ́ dáko wọ́n máa wọ́n máa dáko wọ́n máa pèsè oúnjẹ ẹjọ́ ordinary ẹ̀gẹ́ ẹyọ kan ọdún mélòó ló ń lò ẹ gbé ráìsì ọdún mélòó ni ráìsì ń lò àgbàdo oṣù mélòó ló ń lò ẹ́ now ìyẹn dúró bẹ́ẹ̀ lára àwọn voice note tó wà níbí ṣùgbọ́n mi ò fẹ́ play ẹ̀ torí pé mo fẹ́ gbé yín débẹ̀ mo fẹ́ gbé yín débẹ̀ ẹ̀yin tèmi tẹ́ bá ti rí anybody tó jẹ́ ajá tó jẹ́ ajá tí àwọn tí àwọn onítìrí àti sọ̀rọ̀sọ̀rọ̀ ìsọnù yẹn tí wọ́n kó jáde ẹ bá mi máa bọ̀m̀báàdì wọn lórí ìkànnì ẹ bá mi máa kó fún wọn ẹ máa kó fún wọn. now kí ni mo fẹ́ gbìyànjú láti sọ ìyá yìí wá láti wá ba ìrìn àjò yìí jẹ́ ìyá yìí wá láti wá dá gbọ́n mi sí omi òtó láàrin àwọn ọmọ Yorùbá kí èdè wa má yéra wa kí wọ́n lè tì wá títí dé twenty twenty three tí yorùbá nation yìí tó bá di twenty twenty three ìyá onítìrí òun gangan ló ṣiṣẹ́ yẹn mo kàn ń sọ ni o èmi mọ̀ pé ọlọ́run ò jẹ́ kó rí bẹ́ẹ̀ o ṣùgbọ́n tó bá rí bẹ́ẹ̀ ìyá onítìrí gangan gangan ló wà nídìí ẹ̀ torí pé kí ni kò fẹ́ kí yorùbá nation kò fẹ́ kó wá sí ìmúṣẹ kò fẹ́ kí yorùbá nation kò jẹ́ kò fẹ́ kó wá sí ìmúṣẹ nítorí nítorí ìfẹ́ ìfẹ́ ara tiẹ̀ ìyá onítìrí tẹ́ ń wò yẹn kò fẹ́ kí yorùbá nation kó wá sí ìmúṣẹ rárárárárá nítorí pé àwọn olóṣèlú ló gbé ṣọ̀ràn arábìnrin yìí ẹ̀yin ọmọ yorùbá ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ mọ̀ mí dáadáa tí n bá ti bá yín sọ̀rọ̀ tẹ́ ẹ bá ti gbọ́ ẹ fẹ́ ẹ má jẹ́ sọ nǹkan mi pé ẹnu yìí a fẹ́ make sure pé a fi gbara wa kúrò nínú iná ilé ìrú nàìjíríà yìí ni àti lọ́wọ́ àwọn ènìyàn ìka wọ̀nyí ohun tí ò yí ọmọ yorùbá ó pọ̀ ju èyí tó yé wọn lọ láwọn tó believe nínú nínú ìyà onítìrí tí ìyà onítìrí tó fi ọ̀rọ̀ ẹnu ẹ̀ tó fi kó wọn lọ wọ́n believe nínú ẹ̀ débi gẹ́ pé wọ́n lè máa attack anybody lórí social media nǹkan gan tí ìyà onítìrí dẹ̀ ń fẹ́ nìyẹn nǹkan gan tí ìyà onítìrí ń fẹ́ kó máa ṣẹlẹ̀ nìyẹn now ẹ̀yin tèmi mo máa gbé yín débẹ̀ ó yẹ kẹ́ ẹ mọ̀ mi mi ò sọ̀rọ̀ kí n má yàn máa tú désàlẹ̀ ìkòkò fún yín lọ́jọ́ tòní. arúlé bàbá tẹ́tẹ́ ni o olúmọ ọba lọ́la jp èmi mo wà lórí àpèrè mi o lágbára Elédùmarè àjọ máa dé ilẹ̀ lérí wa ni bí ọ̀tá fẹ́ bí ọ̀tá kọ̀ ọ̀pọ̀lọpọ̀ ìyá onítìrí ò lè dá wa dúró ọ̀pọ̀lọpọ̀ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ò lè dá wa dúró ẹ̀rí pé mo dárúkọ ẹ̀ bẹ́ẹ̀ ni mo là á lórúkọ torí pé òun náà ń bẹ lára àwọn tó fẹ́ gbàbọ̀dé fún ọmọ Yorùbá òun náà ń bẹ lára àwọn tó wọ́n rán láti da láti darí omi àlàáfíà ilẹ̀ Yorùbá sínú omi sínú òkun ẹ̀yin tèmi òtítọ́ ọ̀rọ̀ lẹ fẹ́ gbọ́ lọ́nu èmi àròlé lọ́jọ́ tòní o òtítọ́ ọ̀rọ̀ rèé o ó ti dé ẹ súnmọ́ mi ẹ wá gbọ́ àwa ò ṣe a kì í ṣe ọ̀dẹ̀ onítìrí onítìrí ò lè gbé wa ní mugun a ti jù yẹn lọ a dẹ̀ ti gòkè odò kí afárá kó tó dá a ti gòkè odò a ti gùn mọ́ onítìrí lọ́wọ́ ẹgbẹgbẹ̀rún onítìrí ò lè dá wa dúró ṣùgbọ́n tẹ́ ẹ bá wá rí nírì wípé ó fẹ́ ó fẹ́ ṣe bákan kẹ́ ẹ mọ̀ wípé ọwọ́ onítìrí ló ń bẹ̀ẹ́nbẹ̀ onítìrí ò fẹ́ kí ìrìn àjò Yorùbá nation kó ṣeé ṣe ṣùgbọ́n àwọn tí ò yé wọ́n ń believe wípé ah, olùgbàlà Yorùbá nation ló dé yóò Yorùbá nation rẹ o bẹ́ẹ̀ dẹ̀ rèé òfo ọjọ́ kejì ọjà ni ó fẹ́ wá kẹrùn jẹ ni kìdẹ́ tí wọ́n ṣe wípé báyọ̀ wá ṣiṣẹ́ fún yorùbá nation gan bí kò ṣe wípé ó fẹ́ wá yí yorùbá nation lágbòdà àná ẹ̀yin ọmọ yorùbá mo máa gbé yín débẹ̀ ọ̀rọ̀ ló kọ̀ pọ̀ díẹ̀ tí mò ń yà káàkiri sọ́tún sósì ẹ̀yin tèmi voice note ń bẹ tí mo tún máa fún yín bí tẹ́ máa gbọ́ opinion àwọn ènìyàn lórí arábìnrin yìí tí ẹ máa gbọ́ opinion àwọn ènìyàn lórí arábìnrin sátánì yìí tó lóun wá òun wá ṣiṣẹ́ fún ilẹ̀ yorùbá tó dẹ̀ jẹ́ wípé ó wá da omi àlàáfíà ilẹ̀ yorùbá rú ni nítorí pé olóṣèlú pọ́nbélé ni arábìnrin òun náà kọ̀ wá láti now ẹ jẹ́ kí n tú aṣọ lójú eégún now mi ò mọ̀ pé iṣẹ́ tí agbérun arábìnrin consider me iṣẹ́ tí agbérun arábìnrin òun làrábìnrin jẹ́ now ẹ̀yin tèmi ẹ jẹ́ wá mú ọ̀rọ̀ yìí báyìí ní ìgbà àti àkókò ní ìgbà tí wọ́n tí wọ́n di bàbá wo lóyè ọmọ adéyẹmọ mú ní ìlú Benin Republic ṣe é mọ̀ wípé wọ́n ti gbìyànjú láti pa bàbá ní pàpàpọ̀pọ̀ wọ́n ṣàfẹ́ make sure pé wọ́n stop ìrìn àjò tá a wà lẹ́nu ẹ̀yìn wọ́n fẹ́ make sure pé stop ẹ̀ ọ̀nà wo náà dẹ̀ lè gbà stop ẹ̀ ju pé kan pa olórí yẹn kan waste ẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pa àwọn olórí àwọn olókìkí àwọn tó yẹ kó gbé orílẹ̀-èdè yorùbá tó yẹ kó gbé lárugẹ tó yẹ kí ìràwọ̀ ògo adúláwọ̀ ilẹ̀ yorùbá kó tàn fún gbogbo àgbáyé wọ́n ti pa wọ́n wọ́n tún wá ń wò wíwò pé eléyìí á tún dìde ṣáà pé gbogbo olóṣèlú àti ọmọ wọn àti ẹbí wọn ni wọ́n fẹ́ kó sápò tó fẹ́ kó máa jẹun níbẹ̀ àwa tá a jẹ́ mẹ̀kúnnù wọn mọ̀ nípa wa ṣèbẹ́ ẹ ti rí i pé gbogbo àgbáyé ni nàìjíríà ti kàbùkù gbogbo àgbáyé ni nàìjíríà ti fojú sọ́pọ́n ló ti forí sọ́pọ́n wọ́n tírìtì nàìjíríà bẹ́ẹ̀ ní tírìtì ẹranko ni now wọ́n délé olùgbàlà wa ìyẹn ọmọ adéyẹmọ ìgbòho òòṣà owó baba dami ẹmu ẹ kì í ẹran bẹ́ẹ̀ kọ́ ló rẹ o àtàpẹ́pẹ́ bájúbámú kó tó di pé ẹ lè rí mú o ẹ tiẹ̀ lérè lè mú. now wọ́n délé bàbá wọ́n ṣe lé bàbá yànmọ̀yànmọ̀ wọ́n bà gbogbo dúkìá jẹ́ dúkìá ìmọye àìmọye dúkìá wọ́n bà ayé gbogbo ẹ̀ jẹ́ wọ́n tún fẹ́ pa bàbá ṣùgbọ́n bàbá ní tó bá kù tó bá bù ṣe gẹ̀dà tó bù ṣe gèdè alágẹmọ adéwé a máa béwé lọ bàbá ṣe kí ni bàbá fowé ọ̀fẹ́ gbéra akíkanjú ọkùnrin ogun pòórá mọ́ wọn lójú wọ́n wà títí títí tí bọ́ ṣe bẹ̀ sí signal káàkiri nìyẹn ìyá onítìrí mo láṣìírí ẹ̀ ti tú sí mi lọ́wọ́ àṣírí ẹ̀ ti tú ó ti tú sí gbogbo ọmọ Yorùbá òun la ṣe òun la ṣe ń bẹ́tọ̀ yẹn jáde ń sìn ta ni ká máa tú sí yín lójú kẹ́ bá lè mọ̀ wípé ọmọ Yorùbá ò ń ṣe múgùn mọ́ àtẹ̀lé múgùn yín àtẹ̀lé múgùn yín mọ́ torí àṣírí yín ti tú torí pé èyí tẹ́ ẹ ti ṣe èyí ti tó gẹ́ ẹ̀ ń dámèjì lọ́pọ̀lọpọ̀ ẹ gbọ́ ọ̀rọ̀ arábìnrin kí tó tẹ̀síwájú. gbẹ̀rù mo mo mo gbà àwọn tó ṣàdúrà náà mo ṣáámi sí gbogbo àdúrà tó olúkálukú wá gbà bàbá wa tó sọ̀rọ̀ náà pé ká gbàgbé lórí ọ̀rọ̀ ìyónítìrí àti bàbá gbogbo wọn pé ká gbàgbé lórí ẹ̀pọ́ lọ́wọ́ ó balẹ̀ wá sí fún ọ̀rọ̀ lẹ́sọ̀ ṣùgbọ́n káwọn ìyá yìí ìyá onítìrí bàbá wa Bánjí Akíntóyè bàbá wa Sunday Ìgbòho bàbá wa Adéníran tí kí wọ́n tira wọn lóṣù fún ọba tó jẹ tìlù tòrò orúkẹ ò ní parẹ́ o ọba tó sì jẹ tí ìlú dàrú orúkọ rẹ̀ náà mà ní parẹ́ a tún gbọ́ nínú voice note kan tí bàbá àwòrò ṣàṣà ṣe bàbá sọ fún wa wípé wọ́n pe bàbá Sunday Igboho ní aago mẹ́rin ààbọ̀ àbí nǹkan pé wọ́n sì gbé aago wọn dá wọn lóhùn àwọn jọ ọ̀rọ̀ jómi tó rọrọ̀ ó dẹ̀ pé wọ́n pe bàbá náà bàbá náà dá wọn lóhùn wọ́n ń pè yonítìrí yonítìrí ò fẹ́ gbọ́ ó sì ọ̀rọ̀ yìí sì ti ń lọ bíi ọ̀sẹ̀ mẹ́ta ní ìtì tó ti ń sọ pé bàbá nípa àwọn ń pè yonítìrí yonítìrí ò dáhùn. ẹ jọ ẹ bá mi dalẹ̀ bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ń bẹ tí mo fẹ́ tú fún yín ẹ̀yin tèmi ẹ̀yin ọmọ Yorùbá lápapọ̀ mo ní ìyá onítìrí sátánì ni ìyá onítìrí jẹ́ nínú ìrìn àjò tá a wà yìí ní tó bá lè mú tẹ́ ẹ bá rí ní ìrí wípé yorùbá nation ìbá yóò dọdún tó ń bọ̀ ká ẹ mọ̀ pé ọwọ́ ìyá onítìrí ni ó tútù lọ ṣe àwọn kọ̀kọ̀ ṣùgbọ́n ọlọ́run ò ní gbà fún torí pé ọdún tá a wà yìí òun la fẹ́ gba omi omi ìdẹ̀ra tiwa ó fẹ́ make sure pé ipò tó ń dùn ní twenty twenty ní two thousand and fifteen yẹn ó fẹ́ make sure pé òun gba ipò yẹn padà ìyá onítìrí sátánì inú yorùbá nation àṣírí rẹ̀ ti tú o ó fẹ́ make sure pé òun da ìrìn àjò yẹn rú ṣó yẹ kó rí bẹ́ẹ̀ alápẹ̀rẹ̀ òun náà ṣe ó ṣe ṣó kan níbi ìjẹta ẹ ó láwọn kan fẹ́ fi ó fẹ́ fi yorùbá ó fẹ́ wọ́n fẹ́ fi rálì gba yorùbá nation àwọn kan fẹ́ ní wọ́n wọ́n fẹ́ reclaim pé ká máa wo ẹni tó ṣe òun tó yẹ kó rí bí alápẹ̀rẹ̀ òun náà tó wá dá yorùbá nation sí méjì tó jẹ́ pé àjọ bẹ̀rẹ̀ dáadáa ni ó wá dojú ó wá dojú méjì ó wá ó wá ó wá yíwà padà ó wá sọ̀rọ̀ ẹ̀dá sátánì sínú yorùbá nation ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àsìkò rèé o láti padà wálé torí pé wọ́n ní ajá tó bá máa sọnù kì í gbọ́ fèrè ọlọ́dẹ o ṣùgbọ́n èmi torí pé tí n bá ní kí n sọ̀rọ̀ tá a bá jọ sọ̀rọ̀ á jọ sọ̀rọ̀ kanra ṣùgbọ́n mi ò wá ní sọ wípé a lè jọ sọ̀rọ̀ kanra kí n má lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ o ṣó yẹ kó rí àsìkò rèé láti padà o torí pé ọ̀nà tó ń gbà yẹn ọmọ yorùbá ò tọ́ mọ́ o àwa ò tọ́ mọ́ olóṣèlú ni gbogbo yín àṣírí yín ti tú afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ o padà sílé o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ kó o padà sí orírun rẹ torí pé omi tó bá gbàgbé orísun eh, ó máa ń gbẹ ní o ò ní gbẹ o ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀mí eh, òró bí ru ẹ o mi ò ní kíbi ó jẹ́ tiẹ̀ o ṣùgbọ́n bó o ṣe ń ṣe yẹn lèmi náà ṣe sọ pé kájọ ṣe é kí tú sí ẹ lójú kó lè rí torí pé òun tú sí àwọn tó jù ẹ lọ tí wọn ò dẹ̀ ṣe é òun tú sí wọn lójú o lèmi náà ṣe ní kí n bẹ́tọ́ díẹ̀ sí ẹ lójú o kó lè mọ bó ṣe rí lára o ní queen of kinní ni ẹ alápẹ̀rẹ̀ ni ẹ o apẹ̀rẹ̀ ló gbé dání kò sí queen kankan bìkan òun gbọ́n tí mo sọ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ àti ṣetán àwa ò jẹ̀yà mọ́ you understand ohun tá à ń ṣe é lẹ̀ lọ́jọ́ tòní ìtàn ní bọ́dọ̀ là òun ni mo ṣe ń gbà ládùúrà wípé kọ́lọ́n kó san fún gbogbo wa gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wa lórí ọ̀rọ̀ Yorùbá nation ká jẹ́ tọmọtọmọ ká jẹ́ tayátayá ká jẹ́ tọkọtọkọ àtẹni tó fojú ṣọ̀rẹ́ àtẹni tó fi ọ̀rẹ́ ṣojú nínú ìrìn àjò yìí Ọlọ́run mọ̀ yín ṣùgbọ́n o àṣírí yìí ti tú kí n má fọ̀rọ̀ ògùn ẹ̀yìn tèmi now àwọn aráabí wọ́n bẹ̀rẹ̀ gbogbo rádàdà gbogbo paparazzi gbogbo ẹ̀ wọ́n da gbogbo ẹ̀ lórí social media àwọn tí ò yẹ kó sọ̀rọ̀ sí gan wọ́n á sọ̀rọ̀ sí wọn oríṣiríṣi ni wọ́n ń ṣe ẹ̀yin tèmi kí n má fọ̀rọ̀ mo wà nínú ìpàdé kan àwọn àgbààgbà kan wọ́n dìde wípé àwa fẹ́ mọ bí a ṣe fẹ́ parí ìjà tó wà ńlẹ̀ yìí a fẹ́ parí ẹ̀ kí ìyá onítì àwọn tuntun ọmọ kúlẹ̀kúlẹ̀ bó ṣe jẹ́ ẹja parí ẹ̀ kí ọmọ Yorùbá because àwọn ọmọ Yorùbá ti wá ṣe níbi pé a ti wá àtàkì ara wa níbi tí ìyá onítìrí ṣe dé àwa kan ti wá dúró fọlọ́yè àwọn kan ti wá dúró fún ìyá onítìrí wọ́n ti wá dá sí méjì ṣùgbọ́n àwọn yóò mọ̀ wípé agbéṣẹ́ran sátánì ni agbéṣẹ́ran wà ní. agbéṣẹ́ran wá láti wá da ìrìn àjò irú àwọn kò mọ̀ òní mo ṣe tú àṣírí yẹn lọ́jọ́ tòní pé ká ẹ lè rí bó ṣe ń lọ lẹ́jìtì ni ó ẹ mọ̀ mí dáadáa. so àwọn yẹn ni wọ́n jọ wọ́n ti wọ́n dúró àwọn akọ́ sọ pé bàbá olóyè ni àwọn kan sọ pé wọ́n wá fẹ́ dàrin àjò yẹn rú òun làwọn àgbààgbà yẹn ṣe wá ké síta pé àgbà òkè ń wà lọ́jà kórí ọmọ tuntun ó wọ̀ ẹ já parí nǹkan tó wà ńlẹ̀ yìí ẹ jẹ́ ká gbìyànjú ká parí ẹ̀ kí gbogbo ọmọ Yorùbá lè mọ̀ wípé a fi ìmọ̀ ṣọ̀kan kó lè mọ̀ wípé ìrìn àjò tá à ń lọ yìí ìrìn àjò tá à ń lọ yìí àjọ fi ìmọ̀ ṣọ̀kọ́ gbogbo ọmọ Yorùbá tí ó ti àti bẹ̀ sí forí ara wa gbára wa ìyá onítìrí ni bàbá olóyè ni tán ti ń forí gbára wọn pé kìnnìkan kìnnìkan torí mission ẹ̀ náà nìyẹn láti dàwárú wọ́n wá ní àwọn àgbààgbà yẹn wá dìde wípé kọ́ parí ẹ̀ ah, bàbá olóyè ni èmi ah, ò bọ́ lítìrí jà èmi ò bá wọn jà kájọ fi ìmọ̀ ṣọ̀kan náà ló dáa kájọ fi ọwọ́sowọ́pọ̀ ṣe náà ló dáa gbogbo wa náà la lè ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá ṣùgbọ́n kí ètò kí ọ̀rọ̀ wa kó ṣe kan òun ló dáa òun ló dáa èmi ò sọ ọ̀rọ̀ tó ẹja parí ẹ̀ ẹja parí ẹ̀ ẹ̀yin tèmi ṣe rántí ní ọjọ́ sí kò tó bí ó dà pé ó ti tó ọ̀sẹ̀ kan méjì orí ìkànnì èmi àrólé ọmọ bàbá tẹ́ǹtẹ̀ tí mo jẹ́ ìkan lára àwọn aṣojú orí ìkànnì yẹn òun ni àwa la invite bàbá wa. Emi ò tiẹ̀ wá mọ̀ pé irú ìbéèrè bẹ́ẹ̀ yẹn ó máa wá kódà lára àwọn èèyàn wa gan ti fẹ́ béèrè béèrè yẹn tí mo ní rárá o a kò fẹ́ kí bàbá fún iṣẹ́ takuntakun ti wọ́n ṣe ṣùgbọ́n nígbà tẹ́ni yẹn wá béèrè ọ̀rọ̀ yẹn ah, ọ̀rọ̀ tó nítumọ̀ ni ẹ jẹ́ kí bàbá dá sí torí nígbà tí wọ́n ní wọ́n ṣe declaration àrí kí governor ó change àrí kí commissioner of police change kò sí any changes kankan tá a rí nílẹ̀ Yorùbá declaration wọn ó wá ó wá ṣẹ̀rù bà àwọn ọmọ Yorùbá pé ah báwo ni declaration ṣe máa wá tí ò ní sí action tí ò ní sí pé ah àti dé o afẹ́rẹ́gbalẹ̀ wá o gẹ́gẹ́ bá ṣe sọ pé kàn reclaim now òun ni bàbá fi sọ pé wọ́n wá béèrè nígbà tí wọ́n ti wọ́n ti pè yẹ onítìrí títí títí títí kọ́ parí ìjà ó ti wá sún àwọn bàbá ń gbà yẹn ó ti wá sún wọn so àwọn náà ti wá rí nírìí pé irọ́ arábìnrin yóò fẹ́ bá wa ṣe rárá rárá kò tiẹ̀ fẹ́ rí wa kò fẹ́ rí mi wọn láàtàn so àwọn bàbá náà ti wá gba kámú pé wẹ́ ẹ jẹ́ ká wà náà ra dúró síbi tí adúró ká máa ṣiṣẹ́ ilẹ̀ Yorùbá lọ wọ́n ti wá filẹ̀ sí tiẹ̀ pé kó máa kó máa dá ṣe bó ṣe ń ṣe kó tó di pé ìbéèrè yẹn wá wá ńgbà tí ìbéèrè yẹn wá wá bàbá wa dáhùn pé àwa ò mọ̀ ń pa ẹ o àmọ́ nípa declaration o ṣé tí wọ́n bá jọ tó bá jẹ́ pé wọ́n ti pa ẹ mọ́ àti ìgbà tí ìyàwó ní tìrì ń bá tó ti ń bá àwọn bàbá yẹn fa kùrákù ẹ ti máa àìmọye oṣù tí ìyá onítìrí ti ń bá àwọn bàbá yẹn fa kùrákù ẹ̀sùn kékeré lọ́kọ̀ kà sí wọn lẹ́sẹ̀ ò tó dìmú òun fi àṣírí òun sọ báyìí wọ́n fẹ́ máa àṣírí òun wọ́n fẹ́ máa ṣe kíni kan òun ò ṣe mọ́ ẹyẹ ọ̀kan tó mú dání nìyẹn bẹ́ẹ̀ mission ẹ̀ nìyẹn ó ta gbélé lọ́wọ́ láti wá ṣe ni. now nígbà tí wọ́n wá béèrè ìbéèrè yẹn bàbá àwọn ò mọ̀ nípa ẹ̀ ibẹ̀ yẹn ọ̀rọ̀ lọ àwọn gáìsì yẹn pé oríṣiríṣi oríṣiríṣi voice note làwọn ajá ẹ̀ ni wọ́n bẹ̀ sí ní ṣe jáde oríṣiríṣi ee bàbá kíni kan wọ́n ṣe bú bàbá olóyè náà bú bàbá wa oríṣiríṣi ni wọ́n ń ṣe wọ́n jàpòrò torí pé wọ́n wọ́n ọlọ́run ṣẹ́mọ eléyìí tá à ń ṣe ń sìn à wọ́n máa jàpòrò yẹn kékeré la poró eléyìí tẹ̀jà lọ́jọ́ sí àwa bẹ abẹ fún yín ni atúsí yín lójú ni kẹ́ máa gbé kiri àwa ò ràn yín àwa ò ràn yín ẹ kò gbọ́wọ́ kọ́lọ́ Elédùmarè dáwọ́ yín padà kó ge fún yín lágbára Elédùmarè ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá tí wọ́n ti pa òun ló gbé èmi dìde òun ló ní kí n máa rìn tó ní kí n máa yan ó ní lórí ọ̀rọ̀ tí mo ó ní lórí ọ̀rọ̀ tí mo sọ yìí àá ó lè àsọ lànì àsọ lówó àsọ lọ́lá àsọ lẹ́mìí gígùn. bí mo ṣe ń bá ọ̀rọ̀ mi bọ̀ ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi nílé mo kí wa lẹ́ẹ̀kan sí i awuyewuye kan tó ń lọ Hmm. ọ̀rọ̀ yìí ń yà mí lẹ́nu ó yà mí lẹ́nu púpọ̀ púpọ̀. nítorí wípé ah, tán bá ní omi ló máa ṣẹja jiná èèyàn á sọ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. ṣùgbọ́n kò tún lè jẹ́jọ́ lójú nítorí pé yorùbá ni wá àwọn yorùbá kan wà tó jẹ́ pé ìpè ahólẹ̀ ó ń jà lórí wọn lójoojúmọ́ ni bí ò bá rí bẹ́ẹ̀ a rí pé arábìnrin kan ó jáde tó ń sọ̀rọ̀ tó ń ṣẹnu bálabàla sí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ òòṣà ẹ wọ́n gbowó kan ni wọ́n ṣe kinní kan in tí màá kọ́kọ́ rán wa létí rèé àwa ọmọ Yorùbá kí ló dé tá a ya onígbàgbé ènìyàn kí ló dé tó jẹ́ pé ni wá wáì tó fi jẹ́ pé a tètè máa ń gbàgbé nǹkan olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ nígbà struggle yìí bẹ̀rẹ̀ tán ba lé ẹ̀jẹ̀ tán bọ̀ náà ẹ̀jẹ̀ tó ìtúrú wà ní Bẹ̀nẹ̀ nínú bẹ̀nẹ̀ tó wà ní prison yẹn ó ní iye mílíọ̀nù tí wọ́n gbé lọ fún láti lè ṣe kíni láti lè jáwọ́ kúrò ló ń pé má ṣe Yorùbá nation mọ́ èmi kékeré tí mò ń bá yín sọ̀rọ̀ yìí kì í ṣe pé wọ́n gbọ́ sọ fún mi ní tí mo mọ̀ ń pa ni. àwọn èèyàn lo èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí láti lè rí bá olóyè Ìgbòho sọ̀rọ̀ kí ló dé tí àwa èèyàn burú sísítà mi Tẹ́ni Ọmọlógo ah ẹ mà jẹ́ tí mo fẹ́ràn púpọ̀ púpọ̀ kí ló dé wáì tí a fi ń jẹ́ kí àwọn èèyàn kan máa tì wá tìkùtì olóyè Sunday Ìgbòho ọmọ Adéyẹmọ kó tó di pọ́n lọ ba ilé Ìgbòho jẹ́ ó ní àwọn ìpàdé kankan tí wọ́n ṣe tí wọ́n pe olóyè Ìgbòho ó ní iye tí wọ́n wá olóyè Ìgbòho pé kó gbà kó panu ẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ Yorùbá Nation tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá gbọ́ mo fẹ́ rán yín létí kí n dá yín padà sẹ́yìn kí ló fàjà olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ àti ọba Ọ̀ọ̀ni of Ifẹ̀ ṣé ti ya gbàgbé nìyẹn ni awítọ́ wọn lẹ́nìkan sami ẹ má jẹ́ kí n kọlu arákùnrin yìí èló ló wà lọ́wọ́ sami kí ni sami gbé dání àwa kan owó tó ju ti sami lọ tẹ́ ẹ mọ̀ nítorí pé kì í ṣe ariwo kọ́ ni gbogbo ń tà ń ṣe àwa kan àárún ikárún itan wa sínú struggle yìí tí ẹ tí ẹ mọ̀ tẹ́ ẹ fojú rí tẹ́ ẹ gbọ́n pa ẹ̀ kí ló dé tẹ́ ẹ ṣe ẹnu bálabàla sólè Sunday Igboho ẹ má yà fi bí sólóore mọ́ ẹmọ yorùbá ẹmí ọmọ yorùbá ẹ má yà fi bí sólóore mọ́ ẹ jọ̀ọ́ mo fẹ́ bi yín léèrè ọ̀rọ̀ kan àti tẹ́ni ọmọlógo àti onítìrí tó sọ pé ojoojúmọ́ náà fi ń kówó jẹ ẹ owó ysm àbí kí náà pe owó yẹn pé owó òmìnira àkáǹtà àbí nǹkan kan tẹ̀ náà pé ẹ sọ fún mi èèló gan-an lẹ ti dá sínú owó òmìnira yẹn ẹ ṣí owó yẹn láti ọjọ́ tẹ́ ẹ ti ń dá owó sínú owó òmìnira kò tí ì tó nǹkan tí Sunday Igboho ọmọ Adéyẹmọ ní níbi tó sì wà yẹn àwa tá a rí tán a rí tán a rí dáadáa ó sì ná owó àpò ẹ̀ struggle yìí tó o bá pè é tó o bá wòó pé jẹ́ kí n dá sí tọ́lọ́run olóyè ẹgbà one million má rò pé one million ẹni lọ́mọ Adéyẹmọ fi ń jẹun bùkátà tọ́mọ Adéyẹmọ ń gbọ́ lójúmọ́ ojú one million tó fún ẹ jẹ́ ká máa ṣe làákàyè tá a bá ń sọ̀rọ̀ ẹ jẹ́ ká máa ṣe làákàyè tá a bá ń hu ìwà gbogbo ohun tẹ́ ń sọ nípa olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ọ̀rọ̀ tí ò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ tí ò lọ bẹ́ẹ̀ kan wí àtàmátàmọ̀ mọ́ra wọn ni o kí wọ́n padà sọ́dọ̀ ya onítìrí torí mo gbọ́ first note arábìnrin kan lónìí ó lóun wà ní ìlà àràbò ó ní kóun má gbé kí olóyè sọdẹgbò má jẹ kóun gbé ṣépè o torí rálì náà ń ṣe káàkiri o kínní kan náà ṣe kiri àti bàbá akíntóyè o má gbé wọn ṣépè o arábìnrin tó sọ̀rọ̀ yìí kí ló dé tó ṣe làǹkàyè nbíwọ náà lẹ́bi ńlẹ tó lágbára tó lè jà kó tó di máa dé yẹmọ jáde ẹni ààrẹ ọ̀nà kakanfò nílẹ̀ yorùbá kí ló dé tí jáde kó gbèjà ọmọ yorùbá ẹ sọ fún mi ṣé owó lórí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ ń wá tó fi bọ́ ta ni ẹ ní àwọn olóyè ẹ ní Bàṣọ̀run nílẹ̀ Yorùbá kí ló dé tí ò jáde láti gbèjà ọmọ Yorùbá nígbà tó ń pa ọmọ Yorùbá ń pakópa Yorùbá Yorùbá ẹ má jẹ́ kórúkọ burúkú máa rò wá ẹ yínú padà ní gbogbo tẹ́ ẹ bá ń sọ arábìnrin sọ̀rọ̀ fàtàfàtà òun jẹ̀yà níbi tóun wà arábìnrin tó o bá ń jẹ̀yà ń bi tó wà ìyá onítìrí tó tẹ̀lé ó ti ṣe declaration ó yẹ kó dẹ̀ reclaim kó lè lọ ní 2022 ọ̀rọ̀ tó wà nílẹ̀ yóò fàjà ṣé ìyá onítìrí jáde pé òun fẹ́ reclaim tí Sunday Igboho sọ pé o gbọ́dọ̀ jáde ni ẹ ṣe làákàyè pẹ̀lú nǹkan tẹ́ ẹ bá ṣe nígbà tí ìyá onítìrí jáde tó declare a gbọ́ pé ṣe declaration ede se reclaim gbogbo boundaries wa egba a á Nigeria army ẹ lori le wa Nigerian police ẹ lori wa Nigerian navy ẹ lori le kúrò lórí wa ìyẹn la mọ̀ pé agbòmìnira se rálì tó reclaim lọ́wọ́ ni kini kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ̀yin ọmọ mi ní pẹ́ mi ní gbogbo ìgbà tí wọ́n bá ti ń gbé ìgbésẹ̀ pé wọ́n fẹ́ ṣe nǹkan rere kí ilẹ̀ Yorùbá kó lè bọ́ nínú wàhálà yìí ìgbà yẹn ni onítìrí máa ń wá nǹkan kan tá a gbé jáde tá a fi ba gbogbo nǹkan yẹn jẹ́ mo dúpẹ́ onítìrí wá tó fi jẹ́ pé ńgbà tí wọ́n announce pé mega rally fẹ́ bẹ̀rẹ̀ ló ṣẹ̀ wá bọ́ síta tó inú fẹ́ ṣe reclaim ó níye ọjọ́ ó níye ìgbà ó níye ọ̀sẹ̀ ó níye oṣù tẹ́tí ṣe declaration kí wàá ló dá yín dúró tẹ́ ṣe reclaim wá tó fi jẹ́ pé ọjọ́ tó lóye Sunday Igboho jáde pé rally yìí á bẹ̀rẹ̀ o gẹ́gẹ́ bí àdéhùn tó ti wà láti lẹ̀ pẹ̀pẹ̀ tí wọ́n fún ara ẹ onítìrí tó fẹnu ara ẹ sọ mo dúpẹ́ onítìrí ìwọ ló mú àbá wá pé kán dá aṣọ funfun nígbà tó bá máa bẹ̀rẹ̀ rally yìí nítorí pé àwọn kan wà nínú òkùnkùn ẹ kó wọn sínú òkùnkùn ẹ dé wọn mágolo ni ìtẹ́ bá sọ fún ẹ kàn brainwash everybody ni ṣùgbọ́n àwọn tí wọ́n ní làǹkàyè ò jẹ́ tẹ̀lé yín lẹ́yìn ìyá onítìrí mo dúpẹ́ èmi ò jẹ́ pé ìyá ò bí mi lọ́mọ in tóun ṣe nílẹ̀ Yorùbá èmi mọ̀ pé ó gbaṣẹ́ lọ́wọ́ olóṣèlú ni gbogbo ìgbésẹ̀ tó ń gbé gbogbo ọ̀nà tó ń tọ̀ àwọn tí wọn ò mọ̀ ló ń brainwash o èmi mọ̀ pé wọn ò mọ̀ nítorí pé àwọn kan wà tó ti ṣiṣẹ́ jìnnà nínú ọ̀rọ̀ Yorùbá nation yìí orú sísítà mi tẹnu ọmọ lógo Ati wanu struggle ati jo wanu struggle yìí ti pẹ́ ó ti ṣiṣẹ́ takuntakun nínú struggle yi. tó bá tẹ̀lé ẹ mo pe oro to tó oro sọ ọ̀rọ̀ dídùn òun ló fi kó òun mọ́ra tó bá sì pẹ́ tó bá yá etí oníkálukú á gbọ́ràn ojú everybody á ká lójú ọ̀rọ̀ tẹ́ ń sọ létí àwọn èèyàn ọ̀rọ̀ dúdùn ọ̀rọ̀ ẹ̀tàn ọ̀rọ̀ òṣèlú òun ni onítìrí ni Dúpẹ́ onítìrí ń lò tó fi ń brainwash àwọn èèyàn wa táwọn èèyàn sì tó ń sátẹ̀lé lẹ́yìn gòrògòrògòrò a rí i pé díẹ̀ nínú wọn padà nítorí pé wọ́n rí green light wọ́n rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí kò lè rí bẹ́ẹ̀ nígbà tí wọ́n nìkan bá sọ pé o fẹ́ dá ṣe nǹkan o bá àwọn kan nínú nǹkan kan tí wọ́n ṣe o wá dé o wá condemn gbogbo àwọn ènìyàn pé wọn ò dá ìbà àwọn àgbàlagbà ní èèyàn bí ogún jáde lọ bìkan wọ́n rìnrìn àjò ẹnìkan bá níyà ẹjọ́ mo fẹ́ sáré dáwọ́ tẹ̀lẹ̀ fẹ́ni tẹ́dẹ̀ òye òun fẹ́ ṣe gáàbù òun fẹ́ ṣẹ̀yọ́ ó wọnú gbó lọ àwọn náà sì dúró dúró dúró wọn ò rí wo abáwájà rẹ̀ já máa tẹ̀síwájú kó má dá wa dúró ó wá jáde síta kò wọ̀ tó wò sí kò rí wọn ó pàdé bàbá kan ló bá ẹjọ́ sà àwọn olórí burúkú kan ẹ̀ bá mi pàdé wọn ìwọ tó pe ogún èèyàn ló lórí burúkú ta ni ò mọ̀ pé wọ́n gangan láṣìírí ta ni ò mọ̀ pé wọ́n gangan ni burúkú burújà bá ṣàjẹ̀bú gbogbo ẹ̀yin èèyàn mi nílé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká ṣe làákàyè ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò ọjà kò síjà nú ẹ̀ mo dúpẹ́ onítìrí báwa ṣe reclaim wàláyà á tẹ̀lé ẹlẹ́yìn o ti ṣe declaration fine ṣe reclaim àwọn sójà tó wà ní ẹnubodè tó jẹ́ ti nàìjíríà ẹ lé wọn ẹ kó ọmọ yorùbá síbẹ̀ ọlọ́pàá tó wà ní station kankan ẹ lé wọn dànù ẹ kó ọmọ yorùbá síbẹ̀ gbogbo ibi tó yẹ kẹ́ gbà gbogbo ibi tó yẹ kẹ́ dé ẹ débẹ̀ ẹ lé àwọn tó jẹ́ àlejò ẹ wọn kó ń bẹ̀ ẹ jẹ́ ọmọ yorùbá wà ń bẹ̀ ẹ kí yorùbá máa darí ẹ má kàn wé pé ó yẹ kẹkàn máa kẹkàn kẹkàn kẹkàn máa wu ìwà tó jẹ́ pé kẹ máa da orí àwọn èèyàn rú mo dúpẹ́ onítìrí ó dá ẹ̀mí lójú gbangba gbangba nítorí pé àṣírí yìí wà lọ́wọ́ wa ó kú díẹ̀ gbogbo èèyàn ẹ rí gbogbo àṣírí yìí ta àwọn tí wọ́n rán Modúpẹ́ Onítìrí iṣẹ́ àwọn gómìnà nílẹ̀ Yorùbá rán Dúpẹ́ Onítìrí iṣẹ́ pẹ̀lú ìsọ̀gbẹ̀ àwọn kan láti lè má jẹ́ kí Yorùbá nation ò dúró kì í ṣe bá a ṣe ń babọ̀ re o sísítà mi tẹ́ni ọmọ ológo mo fẹ́ rán yín létí bá a ṣe ń babọ̀ kọ́ yìí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá bá a ṣe ń babọ̀ kọ́ leléyìí mo rán yín létí bá a ṣe ń babọ̀ kọ́ nìyí bí a ṣe bẹ̀rẹ̀ ìpìlẹ̀ ikọ́ rèé ó kárí mass media àmúrí ẹ bá a ṣe bẹ̀rẹ̀ kọ́ leléyìí mo pe gbogbo yín gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ ń ṣe iṣẹ́ ilẹ̀ Yorùbá lótìtọ́ àti òdodo. tèmi sì lọ ìkan yìí tí mo sì lọ ìkan yìí èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mi ò náwó rárá lórí ọ̀rọ̀ Yorùbá nation mo mọ èyí tó jábọ́ lápò mi bẹ́ẹ̀ láàárín àwọn kan tán jáde tán ní owó eh, kínní kan òun náà fẹ́ ra tíkẹ́ẹ̀tì fún wọn èmi dẹ̀ ń sọ́mù tẹnumọ́ látọjọ́ tí mo ti bẹ̀rẹ̀ Yorùbá Nation tá a bá rẹ́nikẹ́ni tó lóun ti ń fún mi ní hundred thousand naira àbóun fún mi fifty thousand naira pé gbà mo fi support yẹ ẹni kò ń tọ̀hún jáde síta kó sọ pẹ̀lú ìwọ̀nba péréte tí Elédùmarè fún mi ni mò ń lò mi ò ní platform tí mo tán ti ń dáwó jọ fún mi fún ìdí èyí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ tẹ́ jẹ́ ẹ ẹ ajìjàgbara nínú nínú nínú nǹkan tá a gbé dání yìí mo fẹ́ kí gbogbo wa padà ẹ jẹ́ ká jókòó ká ronú ara wa ihun tó wà nílẹ̀ yóò fàjà mo dúpẹ́ onítìrí ó ti ṣe declaration ó dẹ̀ fẹ́ ṣe reclaim ẹ jẹ́ kó ṣe tó o bá ṣe tá a bá ti tẹ̀lé ẹ sọpọ́ máa lè ní wá lótìtọ́ òǹkálukú ló lọ́gbọ́n tiẹ̀ kọkùnrin rédò kóbìnrin ó péjò kéjò sáà ti kú sáà ni tí àmúdúpẹ́ onítìrí bá ti lè síwájú ìwọ ṣe eh, eh, reclaim bẹ́ẹ̀ ṣe ṣe declaration ẹ ṣe reclaim tẹ́ bá ti ṣe reclaim àtẹ̀lẹ́yìn lẹ́yìn ni èyí n tó wà nílẹ̀ yìí ò fàjà nǹkan kékeré ni o ṣẹ̀rí olóyè Sunday Igboho n tó ti bẹ̀rẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ tó ti bẹ̀rẹ̀ struggle yìí ni pé kó máa ṣe ìwọ́de kó máa ṣàwẹ́ánẹ́ẹ̀sì n tó ń ṣe nìyẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ìwọ kọ́ ló máa wá dé tó máa condemn olóyè Sunday Igboho pé ó ṣe wá ń ṣe kí o ó ṣe wá ń ṣe rally ìyá mo dúpẹ́ onítìrí bí àǹtí ni màá pè ẹ́ gbogbo ohun tó ń dá sílẹ̀ ńlẹ̀ Yorùbá ọmọ akẹ́sùn ẹ̀ lágbára Elédùmarè bó jẹ́ dáadáa ló bá ń ṣe fún wa nílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo ìgbésẹ̀ wàá kẹ́sùn ẹ̀ bó jẹ́ aburú ló bá ń ṣe fún wa nílẹ̀ Yorùbá pẹ̀lú gbogbo ohun tó ń ṣe yìí wàá kẹ́sùn ẹ̀. ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jẹ̀yà kíní kan mo wá fẹ́ fi yé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá yálà ó jẹ́ kìrìsìtẹ́nì yálà ó jẹ́ mùsùlùmí àbò jẹ́lẹ́sẹ̀ àbáláyé tó jẹ́ tiwantiwa ẹ má jẹ́ kán brainwash yín mọ́ pẹ̀lú Elédùmarè ẹ má jẹ́ kán forúkọ Ọlọ́run tàn yín mọ́ orúkọ Ọlọ́run ni bàbá Adébóyè fi lówó burúkú bó ṣe wà yẹn ẹ wo iye àwọn àgbààgbà àjọ nílẹ̀ Yorùbá lónìí orúkọ Elédùmarè náà fi lówó wọ́n dẹ̀ ń brainwash àwọn èèyàn lówó ni irú ẹ̀ ni mo dúpẹ́ onítìrí gbé wá sínú yorùbá nation ó ń brainwash wa elédùnmarè sọ pé ọlọ́run bá sọ pé mo fi alálẹ̀ mo fi búra ó sún mélédùnmarè tó èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹlẹ́bọ̀sì ni mí gbogbo ẹnu mo fi sọ ó sún mọ́ ọlọ́run tó èmi tí mò ń sọ̀rọ̀ yìí mo fi ọlọ́run búra mo dúpẹ́ onítìrí ó mọ nǹkan tó ń pè ní ọlọ́run tó èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ yìí nítorí èmi tí mò ń sọ̀rọ̀ yìí ẹnìkan ò ní ṣẹ̀ mí kí n bínú kó lé ní wákàtí méjì nínú mi kínú mi má ti túká sí mo dúpẹ́ onítìrí oní ò sọ̀rọ̀ ọlọ́run ò fẹ́ ọlọ́run parọ́ fún yàn ó sọ pé bàbá akíntóye iṣẹ́ wo àtìgbà tí gbogbo orí ti ń pè ẹ́ wo àdúró orí tó ń pè ẹ́ wo àdúró orí tó ń bẹ̀ ẹ́ ó sì ń pe ọlọ́run ọlọ́run sọ pé ọlọ́run sọ pé wáì ẹ̀yin èèyàn wa jẹ́ ká sọ jíì ẹni tó bá súnmọ́ Elédùmarè tó o bá súnmọ́ Ọlọ́run yálà o jẹ́ mùsùlùmí yálà o jẹ́ kìrìsìtẹ́nì àbójẹ́lẹ́sìn àbáláyé ò ní mú ẹ̀dá èèyàn sínú nítorí pé òmọ̀gbà tí wọ́n fún ara ẹ̀ lè kú o lè jáde láyé nígbàkigbà ìbínú tó sì wà nú ẹ pé o bínú sọmọ làkejì ẹ tó o bá bá bẹ́ẹ̀ kú wàá jẹ̀yà láyé àtọ̀run mo dúpẹ́ onítìrí èmi ò ní káwọn èèyàn wo ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí onílànkáyè èèyàn wọ́n lè wo ọ̀rọ̀ mi gẹ́gẹ́ bí pé kí ló ń sọ kí ló ń wí lẹ́nu ṣe rí wọn bá gùn ìṣẹ́jú tí mo fẹ́ lò yìí mo kàn fẹ́ fi sọ fún gbogbo àwa ọmọ Yorùbá ni wípé mo dúpẹ́ onítìrí wọ́n mọ̀ọ́mọ̀ tó ń jáde síta pé lágbájá kówó jẹ ọkọ̀ fún tàmẹ́dùdù ó mọ̀ pé owó ló ń tújọ iṣẹ́ tó gbé fún mo dúpẹ́ onítìrí ló ń ṣe dá lójú pé ẹni tó ń pè mí yìí orí ìlà pè mí sí a lè sọ̀rọ̀ lẹ́tọ̀ọ́ àbínú. tó bá já sí wípé lótìtọ́ àti òdodo lẹ́ ń ṣe ìfẹ́ inú Yorùbá mo dúpẹ́ onítìrí ẹ lọ yíwà yín padà ẹ jẹ́ kí ègún burúkú kó ré kúrò lórí yín àti ìdílé yín ìyín tẹ̀ ń fà lẹ́sẹ̀ ìtẹ̀ ń tẹ̀ lọ́rùn ìtẹ̀ ń sunkùn mọ́ tẹ̀ ń fà yìí tí jọ̀gọ̀dì yìí bá jábọ́ lé yín lórí àrọmọdọ́mọ yín á jèyà yìí ẹ wo àgbáríjọ orí tẹ́ fìyà jẹ o nígbà tẹ́ sọ ọ̀rọ̀ sixty million petition bí fifty million petition amọye tó jábọ́ ní àpò oníkálukú kó wá wa o nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò ronú síbi tó yẹ kán ronú sí. Si a ṣe fifty million petition tán ìtẹ́ sọ fún wa lọ́jọ́ kìíní àná náà dẹ̀ ni wípé tí fifty million petition kan tó bá ti rẹ́dì yorùbá nation ti dúró ó tó gbà wo láti fifty million petition kí ló tẹ̀yìn ẹ̀ yọ kọ̀ bíjí abẹ́fọ́ọ̀dù ni ẹ tún dánni fún wa ẹni ẹ ṣàṣetì rí ìyá amúdúpẹ́ onítìrí bí àǹtí ni màá pè ẹ́ ní two thousand fourteen and fifteen ẹ máa ṣàṣetì ẹ lulẹ̀ ní Lagos State ẹgbẹ́ ẹgbẹ́ gbà òṣèlú kí ló dé tẹ̀ ń parọ́ fáwọn èèyàn kí ló dé tẹ̀ ń brainwash àwọn èèyàn ẹ̀rọ ọ̀run yín ẹ̀rọ ọ̀la yín pẹ̀lú gbogbo ìwà tẹ̀ ń wù yìí ẹ̀rọ ọjọ́ ọ̀la yín ẹ wo ọ̀run yín gbogbo ẹ̀yin tẹ́ tẹ̀lé mo dúpẹ́ onítìrí lẹ́yìn ẹ̀ sísítà kan tí wọ́n pè ní ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká torí pé a fẹ́ tà afẹ́ni followers afẹ́ni more viewers lórí eh, facebook àbí lórí facebook àbí lórí youtube àbí lórí whatever yín ẹ jọ̀ọ́ èmi fẹ́ lẹ́dùnmarè bẹ̀ wá tá a bá ń ṣe iṣẹ́ kan tá a bá ń ṣe ohunkóhun ẹ jẹ́ ká máa wádìí gbogbo rẹ ká máa wádìí òdodo ká wádìí gbogbo dájú ká lè di tó jẹ́ òdodo mú nítorí òní kọ́ torí ọ̀la nítorí ọjọ́ àti sùn wa ni látara ọ̀rọ̀ ahọ́n tẹ̀ ń wò yìí wàhálà kan la hán mà jẹ́ gbogbo àwa tá a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ahán tẹ̀ ń wò yìí bí òwe àwọn Yorùbá ni wọ́n ní ahán ló dùn jù lára ẹran bẹ́ẹ̀ sì nìyí ahán tẹ̀ ń wò yìí òun ló korò jù ẹ jẹ́ ká ṣọ́ra fún ahán wa gbogbo ń tá a bá ń sọ ń tà bá ti rí àrídájú ẹ ẹ má jẹ́ ká sọ ọ́ in tí ò bá ti yé wa ẹ má jẹ́ ká sọ ọ́ bóyá nìkan sọ̀rọ̀ sí wa létí ọ̀rọ̀ tó ń sọ sí wa létí àwa ti gbámú ó wádìí òdodo ó ti wò ó pé tó ń sọ fún ẹ bó ṣe rí nìyẹn èè àánú ẹ ṣe mí o ọmọ ìyá mi nítorí pé elédùnmarè máa dájọ́ ahọ́n ahọ́n ó bá yẹ ẹlòmíì jẹ́ dọ̀la tí ò látúnṣe mo sọ yìí mo dúró ná gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ìwọ̀nba ṣókí tí mo mú wá rèé ṣùgbọ́n kankan ni màá fi gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ẹ má fẹnu àbùkù pa Sunday Igboho ìwọ tó o bá fẹ́ níláárí nílé ayé ẹ ìwọ tó o bá fẹ́ jẹ́ èèyàn nílé ayé ẹ níwọ ọmọ Yorùbá tó bá jẹ́ pé o ní àròjinlẹ̀ tó o bá ní àròjinlẹ̀ tó o ní àròjinlẹ̀ dáadáa nígbésí ayé ẹ má mẹ́nu àbùkù bá olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ mọ́ ẹ má tẹnu àbùkù bá nítorí pé Elédùmarè á dá ẹjọ́ o tó bá jẹ́ pé dáadáa lọ́mọ adéyẹmọ ṣe dáadáa máa máa bá Sunday ọmọ adéyẹmọ tó bá já burú ni ọmọ adéyẹmọ ṣe ó kú eku elédùà ṣùgbọ́n wọ́n tó wá ń sọ̀rọ̀ ẹ̀ láburú tó o mọ̀ dé ọ̀rọ̀ tó o mọ̀ bọ́rọ̀ ṣe jẹ́ wọ́n gbé ọ̀rọ̀ wá fún ẹni àbà tó wá wòye pé kí ló kù bí a o fẹ́ tà lórí ayélujára bí a torí fẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ èrò lẹ́yìn o wá torí ẹ̀ o sọ tójú ẹ̀ ò rí ó kù ẹ̀ ó kú elédùnmarè ẹ jẹ́ ká ṣọ́ra fáhàn wa ẹ má já dáná àbùkù ẹ tó bá rí olóyè Sunday Igboho fín ẹni yóò ní ní ìmọ̀ láyé àtọ̀run abọ́rọ́mìrè gbogbo ẹ̀yin ọmọ Yorùbá gbogbo ẹ̀yin tẹ́ wọlé pẹ̀lú ètò yìí mú kí yín o ẹ wa àkókò sí fún ni a tún pàdé lọ́jọ́ mi ọjọ́ ó dìgbà kan ọmọ Yorùbá ẹ jí ẹ ká òmìnira tiwa. ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ ò gbọ́dọ̀ kìsà ọmọ ẹlẹ́ran ò gbọ́dọ̀ ọmọ Yorùbá ọmọ Yorùbá ẹ jí gìrì. ẹ jẹ́ ká gba òmìnira tiwa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. òmìnira ni Yorùbá fẹ́ o nílẹ̀ bàbá wa. ọmọ aláṣọ